congratulation ni àwọn èèyàn ti fi ránṣẹ́ sí ìyàwó yorùbá movie actor lateef adédìméjì oríṣiríṣi congratulation àwọn èèyàn ti ń fi ránṣẹ́ sí ìdílé lateef adédìméjì ẹ tún káàbọ̀ sí ìtẹ́ tv lábala lágbo òṣèré abalágbo òṣèré láti máa ń sọ fún bó ṣe ń lọ nínú movie industry àti entertainment industry lápapọ̀ ká tó tẹ̀síwájú ẹ bá wa click lórí like kílẹ̀ lọ sínú comment section láti fi congratulation ránṣẹ́ sí Latif Adédìméjì àti ìyàwó rẹ̀ ẹ dẹ̀ má gbàgbé láti click lórí subscribe fún Ite TV fídíò kan tí ẹ ń wò lójú móhùnmáwòrán wa ó ní òun ni ó bí nǹkan tí àwọn èèyàn fi ń kọ congratulations sí mọ Bímpé àti ọkọ rẹ̀ Lateef Adédìméjì nínú fídíò ìtẹ̀báàrí ẹ rí bí Wùmí Toríọlá ṣe ya fídíò bíi tí mọ Bímpé ṣe wà ní location tó pé ó dàbẹ̀ ni pé ikùn ẹ̀ ó ta síta ìyẹn ni pé ó ti ní oyún yìí ló wá mú kí àwọn èèyàn lọ sínú comment section láti máa kọ ìyá àbèjì sí Mọ́bìnpé àti Lateef Adédìméjì tẹ́ ẹ̀ bá gbàgbé ní bí oṣù tó kọjá ó ní Mọ́bìnpé lọ sórí Instagram android láti pe Lateef Adédìméjì ní bàbá àbèjì ìyẹn ni pé bàbá àbèjì coming soon ẹ wá mọ́ gbàgbé pé a ti máa ń gbé àwọn fídíò yìí síta tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn mí rò pé bí arọ́ là ń pa lọ́ọ́ fi fóònù mọ́ òun máwòrán wa ìgbé fídíò yẹn síta ẹ dẹ̀ máa máa rí lórí screen ìtẹ́ tv ẹ wá ṣe tẹ̀ ń bá wa wo ìtẹ́ tv ẹ lọ sínú comment section láti kọ congratulation torí pé láìpẹ́ láì jìyàn gbogbo wa la máa pariwo congratulation fún ìdílé lateef adédìméjì ọlọ́run ọba ti bùkún ìgbéyàwó wọn yìí ẹ wá ṣe tẹ̀ ń bá wa ká lọ ẹ má gbàgbé wípé o àníkà ẹ click lórí subscribe fún ìtẹ́ tv tó bá tún dìgbà kan náà á tún máa mú nǹkan mìíràn sọ lórí ìtẹ́ tv lábala lágbo òṣèré.